jamalu iwajihi ma'a tubuhi hali jamalu iwajihi ma'a tubuhi hali ma'a kubuhi kubuha yakibafu jamalu iwajihi ma'a kubuhi حالي جمال الودي مع قبول الحالي ككنديل على قبول المجوزي ككنديل على قبول المجوزي ككنديل على قبول المجوزي wọ̀lí ọlọ́run ó ní jàmá lùlù wájú yìí kéèyàn fáìn ó hans bó ṣe bó ṣe hansom yìí ó rẹwà ó rẹwà má kókó ìhálẹ̀ àmọ́ ń pàtà wà á túwò táwò lábẹ́nú má kókó ìhálẹ̀ kò ní wà. ó fẹ́wà ọmọ kò ní wà. ó ní wà má kò lẹ́ yàní ó ní ẹwà ó ní ẹwà kò ní wà. yàrá lòlẹ́wọ́ ní.

ẹ̀ntọ́lọ̀ kan náà ló dì aláàtọ̀bùrì mọ̀júúsí aláàtọ̀bùrì mọ̀júúsí aláàtọ̀bùrì mọ̀júúsí ọwá kan náà ló dì sí kèfèrí tó kú tí wọ́n bò mọ́lẹ̀ tán ọwá kan náà ló dì sí gbogbo eh. sàárè wá bẹ̀rìrì ṣé bó ti bẹ̀rìrì ń ta ni ṣé bó ti bẹ̀rìrì ń ta ni ọ̀bẹ̀rìrì nú Aláàtọ̀bùrì Àbá Abdulhamidi. Abdulhamidi. Badmus. Ìyàwó ló dé yìí o máa bọ̀ wá, súnmọ́ wa níbí. Kìí ṣe bí ìrẹ ìyàwó yìí o, ọmọ tiwa ni o kìí ṣẹ̀jẹ̀ rẹ ó kì í yẹn ṣe kan náà ó sì ṣe kan náà ẹ̀jẹ̀ kan náà kó pòdùsì yín hmm. ọlọ́run ti pa yín pọ̀ látọ̀hún lẹ pàdé láyé báyìí. sẹ́dínà Ali ó ní gbogbo obìnrin tẹ́yìn ọba fẹ́ oníkọ́ra bí máa ń bẹ ní China acc kan bẹ wọ́n ń pè ní Zubabatu Shahawa. Zubabatu Shahawa. Zubabatu Shahawa. Zubabatu Shahawa. <laughs> acc ni tó bá ti wá balẹ̀ ọkọ àbọ̀ balẹ̀ ìyàwó ọwọ́ abọ́nú mọ́tò abọ́bọ́nú pléènì abọ́bọ́nú rélùwéè ọwọ́ bọ́nà tí wọ́n ti yọ jìnnà tó tẹ́sí sí ń bá jáde ẹni tó bá kọ́ bà lé nílùú tí wọ́n ń lọ nì wọn pẹ̀lú ọkùnrin wọn fẹ́ra wọn wọ́n wàrà wọn wọ́n pàdé láyé wọ́n pàdé láyé wọ́n sì fẹ́ra wọn. ntọ́ ṣẹlẹ̀ pẹ̀lú ìwọ rẹ̀ nù ni o ìwà ń yẹsẹ̀ kan ìwà alẹ́ yìí kan tó o bá fẹ́ kó hù àbí kó mú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lọ́ọ̀fì kìí ṣe pẹ̀lú girigiri kìí ṣe wá sọ ọmọ girigiri inú ọlá inú mà inú òye níbẹ̀ ní ti ń bọ̀ wá. nítorí bẹ́ẹ̀ lẹ́yìn pé ọmọ ọlọ́run ní ti ń wọ̀ yìí ọmọ ọlọ́run torí bàbá ọmọ ọlọ́run àríkọ̀sí ò ní gbọ́mọ rẹ̀ fún ọ mo jẹ́rìí rẹ̀ púpọ̀ ọ wà á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí bá fẹ́ kó wù inú wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ fi ṣe tàlẹ́kì inú ẹ̀ lọ́mọ fi ń nà nígbà tí ọmọ yẹn ń lọ ọmọ èké lóúnjẹ bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe nù níwà tó bá fẹ́ kó hù ní òun àti tẹ̀ ẹ́ máa hù tó bá ìsìlámù lọ. lẹ́yìn yíhun ìbéèrè tó wọ́n wá bẹ̀yẹ èèyàn rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ ní ìlú wo ni ẹ̀jẹ̀ mọ̀kú àrógún ọmọ àrùn kúkú wẹ̀dẹ̀ ọmọ àjàgbàdo wọ́jà ààbò aláàbò sàkóbà wọ́n sàn ẹ dákun àwò bó ti rí tó ti dára yìí ṣé bó ti rí lọ́sàn-án yìí ṣé bẹ́ẹ̀ náà lórí lálẹ́. bó ti wò bó ti wò pálí lọ́kùnrin yìí ó lè dá ó lè rébẹ sí ìtìbọ́lẹ̀ bàbá mi ó lè rébẹ sí ìtìbọ́lẹ̀. ìdìpá ìdìpá. nínú ọ̀nà lọ́dọ̀. ìlú máa lọ́dún tẹ̀lé ọ̀kìnà àfihàn ìdìsáwò àti títà ayé ẹsẹ̀ lílá المصائب نسوتكم أمانا حياء صلاة وعبادة لعيبا صبورا بالبشاشة مقبلا لعيبا صبورا Bàbá rẹ̀ jẹ́ ẹ̀yẹ sí mẹ́ẹ̀lẹ́wí ẹ̀wí dákùnrin. Ẹ ó lágalẹ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ó ti parí ah, ó dọwọ́ rẹ o mọ́nà o ọmọ wọ̀nyí sọmọ ẹgbẹ́ máa dàlá lọ́dọ̀kọ́lẹ̀ tíìmù akẹrẹbàkúrò wà. ọ̀rọ̀ díẹ̀ ni alhaja islamiya ọmọ mi máa bọ̀ èèyàn dáadáa ọmọ mi lọ́dọ̀kọ́. islamiya first lady ẹ̀rí ka anna ha huwa waka anna hu waka anna hu hiya ka anna ha huwa waka anna hu hiya ayakunmọ lọrí kẹrì. ọ̀nà jẹ́ ayé pẹ́. ọ̀ní kú kékeré. àmín ẹ sàmì jàmbá o. àmín ẹ sọ jáde lọ́wọ́. ẹ jẹ́ kí àmì yẹn ń hó dáadáa. àmín. àdúrà rẹ jẹ mọ́. Hmm àdúrà lọ̀rọ̀ rẹ jẹ mẹ́. torí gbogbo tí jẹ́ ẹ̀kọ́ pátá ọ̀dàgbà pẹ̀lú ẹ̀ ni. ọ̀la ìlà àbùkí aláàzáàbìnrin sá. ọ̀làkín nàní. ọ̀làkín nàní àbùkí alálẹ̀mùtàsáwìlẹ̀ ọ̀làkín nàní àbùkí alálẹ̀mùtàsáwìlẹ̀. ọ̀dọ̀ bọ́ bá ní yẹ́s fọ́pọ̀ rẹ jẹ́ bá ní yẹ́s akìlámẹ́kúnmúwà wà sí ti ẹnu ọba ní no ẹkọba ní no yìí tí ó bá ẹjẹ́ pé kò ní jẹ́ no mọ́ ayé ti wá rọrùn pátá kò sẹ́ni tí ò ní kíní ipá kò lọ́wọ́ nísìnyí ẹ ló sà kíní tí mo ní mo lọ yanjú ní mo sí o ìjọba òdò ìlú tàbí bá làwọn sọ̀rọ̀ ní ọgbọ́nù ṣàlà ọlọ́jà ayé tó bàbá kíní tí mo lọ yanjú mo sí o àròjù tó ẹ̀ mo sí o wọ́n ní ká máa lọ sí ìdí òru ń bẹ̀ láti rí òkùnkù ẹ̀ o. jẹ́ kó mọ múfẹ́ǹtì rẹ. ó ti parí. ìjọ bíbọ̀ rẹ jẹ́ kó dá sí lójú dáadáa torí nítorí ọkùnrin inú láyé tó tó kọ́mọ́ lọmọ lílọ bíbọ̀ ìyàwó rẹ̀ sí. ìlà ọsọ ọkùnrin tó gbọ̀ ìtọ̀ wọn gbaná sí gbogbo ara pátápátá. ọ̀la kí nàní. ó yára dáná. àbùkí àdáni rúdà sáwọn èdè. لكنني أبكي على المتزوجين. èyí táwọn wà sí ìtẹ́ òjò lọ.